أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo, àtọrọ ìjá ìgbẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Abẹ́lọ́ tó gba gbogbo àwọn ìjọsìn wa nínú Ramadan. Tọ́bá já sí pé Ramadan, ó máa jẹ́ 29 òní ni jimá tó kàn ní Ramadan fourteen forty four tó túmọ̀ sí pé jimá ti ń bọ̀ lásọjọba tí Ramadan bá wá jẹ́ sáàtì ajẹ́kí lẹ́yìn Ramadan lẹ́yìn jimá tó ní àkùnrin jimá tàbí ìtòlú ó jẹ́ ọlọ́run jẹ́ káàkiri ọ̀pọ̀lọpọ̀ Ramadan mẹ́rin bísí ńlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من امري هارون اخي اشهد به اجري واشركه في امري كي لك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعدد بالعدد والأنثى بالأنثى ومن أوفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بالإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص آيات يا أولي الألباب لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله لعلكم تتقون نعم عبدالله اللهم ارحمنا بالقرآن ní ìtẹ̀síwájú àwọn àlàyé tà ṣe lọ lánàá nípa àyà 178 àti 179 àwọn àlàyé yẹn ń sọ nípa àlàádìlù nípa mímọ̀ ṣe déédé bílkì sọ́ọ̀sì nípa tó ní ṣe pẹ̀lú gbígbẹ̀san gbígbẹ̀san lórí kíni lórí ìpànìyàn àwọn mọ̀sáírù àbáwọn àlàyé kọ̀ọ̀kan èyí tí àwọn àfáà wa tí wọ́n ṣe òun láàmà mú wa ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan àápùbọ́ bíbi fàwáìdù torí bàbá wa sheikh alàlámà Muhammad bọ́nà sọ́lẹ̀ àjọ̀tẹ̀ ilé wọ́n lè fi àǹfààní parí bẹ̀ tó lé ní mẹ́wàá ọdẹ́gbà kàkà mẹ́wàá lẹ́yìn ṣùgbọ́n jẹ́ akọ́sáré clarify àwọn kankan náà nínú àyàtà kàyẹ́ bàbá ọmọ kankan bí fọ́ọ̀mù nínú àyàtà àti kàkọjá ara àwọn àlàyé tó wà níbẹ̀ ara àwọn àlàyé tá a gbọ́dọ̀ gbọ́yé olùgbégbọ́ ti sọ wípé òun ṣe lófin òun paláfẹ́ òun ṣe nílànà á máa gbẹ̀san níbi tó bá jọ máa pa ni ọlọ́run wá ní ìbílẹ̀ fún ọ̀pọ̀lọ́lúwàbí ẹgbẹ́ rẹ̀ á pa ẹrú pa ẹrú á pa obìnrin pa obìnrin á pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn fámílì ẹ̀ tí wọ́n bá wá pa tábà láwọn fámójúkò pé kó ń tàn ọ̀sán díyà ọ̀sán owó ìtaràn owó ìtaràn tó wá ní kí wọ́n san yẹn ńlọ́lọ́wọ́ bá àlékè ọlá lọ́wọ́ ń pe àkíyèsí wá sí. Si Onyela penny one hundred and twenty-six million four hundred and twenty National Moon Committee ti nigeria wá ń Ní tí bá kọ́ bá ti owó yẹn sí náírà, ọlọ́run mọ́tò apààyàn o. Ìwọ náà gbogbo àwọn ọmọ tí pààyàn ti nígbà election, àwọn ọmọ union tí wọ́n gba gáràjì tán para wo àwọn tó ń para wọn fún politicism àwọn tó ń para wọn nítorí obìnrin àti gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà tí wọ́n fi ń para wọn tó bá ara pa àyàn méjì péré tó bá ọmọ tó one twenty six million lọ́nà méjì ó rí pé wàhálà ó tàn fámìlì yẹn ló ti pé òkú láyé rẹ̀ tẹ́lẹ̀ ká bá tún ní ọ̀rọ̀ ọkọ̀ àyàn tó ọba gbọ́wọ́ òkè báyìí ọwọ́ rẹ̀ ọ̀gá yìí one twenty six million ṣùgbọ́n Nàìjíríà ọlọ́ọ̀lọ́ mọ iye ẹ̀mí bá fi fa sòfò tí fámìlì wọn ò gbà nǹkan kan ọlọ́wọ́ adúgbọ́lá ti á rí bẹ́ẹ̀ ẹni tó jọ máa yẹ ẹni tápa àbáwọn fámìlì rẹ̀ wọ́n bá ṣàmójúkò ẹ̀yin tẹ́ ẹlẹ́rẹ̀ ṣàmójúkò ẹ ṣe dáadáa ìwọ tó ṣàmójúkò òfin mọ́tò máa tẹ́tìn fámìlì tó ṣe àmójúkò òfin ẹ fún wọn lówó yẹ ní ti dáadáa ni. wọ́n ti wọ ọmọlúwàbí ọlọ́run fi lé ìbéèrè kan ó ti ṣe ìgbè ní fúfú yẹ fún ẹ wa lọ kọjá ẹnu àlà lẹ́yìn eléyìí ah! wọ́n mà jẹ ìyẹn ẹlẹ́sìn ilé o àwọn àfáà ní ká lọ gbọ́ yé ẹ gbọ́ yé dáadáa wọ́n láwọn tó fa àlàyé yìí ó ní àwọn nǹkan kan táwọn lárúbáwá ti mọ̀ jọ̀wọ́ àlàyé dáadáa tó bá jẹ́ sí wípé obìnrin ìlọ́pa ọkùn, wọ́n á rò pé ọkùnrin pàtàkì àwọn àtòrí ọkùnrin pa obìnrin jù wọ́n máa ń wù bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn tó bá jẹ́ ọmọlúwàbí lọ inú àròkè gbogbo àwọn nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ nígbà àwọn àfáà kan ti sọ fún wa pé àyà wa ń fẹ̀ràn sí èjì wọ́n láwọn ààrẹ kan bẹ̀ mansuha tó kí mo lábẹ́ o mansuha ó ti wà abrogated ìwọ́n bá wà wà ní last year last year a ti sọ̀rọ̀ ànáfíkú wà ní mansuha níbi àyà máa ń náà sábẹ́ ní àyà tí ń أو ننسيها نأتي بخير منها أو مثلها ní Bákọ́rà yìí náà ní ní tẹ̀síìrì yìí ní náà mùsùlùmí yìí náà ní láti ṣàlàyé ẹ̀ mẹ́ta tó ma pa àwọn rẹ̀ ìgbà parẹ́ àti kíkà àti ìdájọ́ ìgbà pa ìdájọ́ rẹ̀ kíkà àti bẹ́ẹ̀ ìyẹn ló wá fà àwọn kan nínú àwọn àfá wa tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sì wọ́n wá ń ṣàlàyé fún wa wọ́n ní àyà one seventy eight wọ́n láwọn àárín wọ́n ní mílẹ̀ amọ̀ sùnwọ̀n wọ́n lọ ń bẹ nínú ẹ̀ta òfìwà abrogated àti parẹ́ àlelùdájọ́ ẹ̀mọ́ wọ́n ní kí ló parẹ́ ìwọ́tọ́ ọjẹ́ tó lígúnlẹ̀ ẹ̀yìn ní máa bàjẹ́ sí àwọn nǹkan yìí àwọn tó kó bá àwọn ṣíyà àkàwárí jù kankan wọ́n ní kí ló parẹ́ nọ́ọ̀sà àkáàtì á wọ́n ní àyà náà ló parẹ́ tó lọ sọ pé bí ẹni kò jẹ́ nìkan lọ ọkùnrin ni ẹrú ọlọ́àdì kí lẹ́rú ẹ̀mí kí wọ́n ní àyà ànáfúsù bìnàfúsì wọ́n ló ti parẹ́ àfẹ́ ìbá àjẹ́ ọmọ lóàbí lọ́kàn pé ìwẹ̀ ẹrú lásán lásán ìwẹ̀ ẹrú bọ̀ lásùn sí ìwẹ̀ èèyàn bálabàlá yìí èmi ọmọ president ọwọ́ apá ẹrú bọ́ọ̀lù ọ̀fẹ́ yóò kú kọ́wá ní ìwọ́n náà ní àlàábùdù bẹ̀rẹ̀ ábùdù tẹ́rù bá pẹ̀lú láwọn apá ẹrú ọmọlúwàbí lè ní àà orí rẹ̀ ti sí lọ ẹrú tó ọpa kílò wọn ànáfúsù wọ́n ní àáyá ànáfúsù bí náfúsì wà láàyè náà bí láàyè àáyá yẹn òun lọ́nà sákàrà àlàábùdù bí làábùdì àlèhóró bí lèhóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlèhóró sábẹ̀ lòún pa tóbìnrin bá pa ọkùnrin kí áóbìnrin yẹn sàmì ẹ̀ olóyún náà wọ́n yà dìfà pípa rẹ̀ tí èdè mọ́ni torí pọ́ máa ń náà lò pé kí ni o ọ̀fẹ́. àbáwọn dáyé àbáwọn sí ìfẹ́ ìgbọ́mìyé wọ́n gbọ́ dáadáa o nínú ṣẹ̀rí obìnrin tó lóyún sí tó bá dára tí wọ́n pa ṣẹ̀rí àwọn nìkan lọ lára kéèké kí ni o ṣe ìbímọ ẹ má pa obìnrin tó yún ọnú tó yún ọnú o kẹ ẹ má kàn dára wájú ọlọ́run òun lọ dáràn oyún náà ló dé kí ni o kò dáràn lẹ pa oyún náà sí kódà láyé àrí àbára obìnrin tó já sí wípé ó ṣe sì náà wọ́n ní kánlẹ̀kùn pa ọkọ ìgbà tóbìnrin yẹn bímọ iná tó lẹ òkú pa àyè máa pa obìnrin tó lóyún nú pẹ̀lú oyún fẹsẹ̀ tọ̀ta mọ́bìnrin pé kí n sọ bá àforíjì o ṣùgbọ́n bá ṣe kí ni o ẹni tó sunkún sínú ni yóò wà tútù yóò wà ní gbígbẹ ọwọ́ gbé bàdá mi lọ́wọ́ ń tàbọ̀ kàkàkà lọ́wọ́ pààyàn ọlọ́dún òkú lóyún ní omi lòun a ó kù ọjọ́ ọkù rẹ̀ abọ́ sọ́dìgbà ọba bímọ ni tọrọ ọmọ tó wà nù rẹ̀ ọ̀sẹ̀ ni ó lè bẹ̀rẹ̀ pé yóò sálọ yóò sálọ yóò sálọ mọ́jọba àṣírí àlọ́ wọn ó mú un gbogbo kọmíṣàn rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn ayé ìṣèjẹ fún ààrẹ tó bá ti gbé sórí ayélujára ní ìdí àfitọ́ ẹ̀kọ́ bá ń sá sínú sọ́kàwé tẹ́lẹ̀ yàrá inú ilé kan lọ́wọ́ kò lè bóòdì eléyìí náà tí ò ti kó ayé ẹ̀ tí ò ní freedom tí ò lè bóòdì ní mo ti ẹ̀fẹ́ lọ gba tẹ́gbọ̀n fẹ́ lọ gbọ́ wà sí ìjẹun fẹ́ lọ kí wọn jẹ̀mọ́ wọn ò lè wá ẹ̀ sí píkṣọ rẹ̀ yà máa pàkì. àlùmọ́yìn tọ́wájú mi ìpolówó ẹ̀ ní pa pẹ̀lú oyún orí ọlọ́run ò ṣe kí ni o ọ̀daràn ọmọ ọlọ́mọ ń bọ̀ wà láìpẹ́ yìí alọ́daràn ìyá tó lóyún ọ̀nù òun ló dá kéèkú tẹ kókó bímọ lẹ́sẹ̀ ẹ̀ bàtú parí pa lónìí ẹ sọ ọmọ rẹ̀ sínú ìbànújẹ́ nígbà ọ̀jẹ́ pẹ́ ẹni lọ lára tó fi tẹ́kọ́ ọmọ yẹn ó lè máa mu fúdù máa mu mílíkì máa jẹ bisikíìtì tẹ́kùn bisikíìtì gbèsè ọ̀jẹ̀ bisikíìtì yọ̀ọ̀ àgbà bisikíìtì lọ́wọ́ ní yọ̀ọ̀ ara jẹ́ ìgbà náà ìyá rẹ̀ orí rẹ̀ wà pé kí ni o yóò kó lọ rẹ̀ tó orí tá à ń sọ wẹ́rẹ́ yìí òun ni òfin nàìjíríà tí pànìyàn fi pọ̀ àbáni àyà ànáfùsùbí náfùsì yìí ó ti wá parẹ́ torí pé wọ́n ní àbá wa Abdullahi ma àbá ọlọ́run kó bá níyọnu sí wọn níbi tọ́lọ́ ti ní wà ní oúnfà bìlú oúnfà tóbìnrin bá pa obìnrin lẹ́ẹ̀pá o. wọ́n ní kí lọ́pàá ní pé wàdálíkà annahum kánú láyàkútù lúúnà rọ́júlá bèlèmára àti tọkùnrin bá pa obìnrin wọ́n yé pa ọkùnrin wọ́n yé pa a ẹ ti pa ojú ọkùnrin torí obì ọ̀rọ̀ báwo lọ́gbọ́n wa máa ń yẹ obìnrin kan ẹni bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ló ga tó ń ní olùdáàbọ̀ ńlá wèrè ìsìláàmù ó ti kú wọn ní rí ọmọ láyé tó ọmọ ní ọmọ táwọn àwọn ọgbà wáyé náà bú ṣírọ áádùn ń bèèrè sá zọ́là wájú wú mùsùlùmá dán lọ́wọ́ sọ bí tẹ́lẹ̀ tí kọ́lù fìlàmì sọ ní ọwọ́ burial of female child alive tẹ́lẹ̀ o kí la bí balkis lábọ́mọ́ kí ló kọ ọmọ mẹ́ríàmà ní kí ló kọ rẹ̀ kàdíjà lábọ́ àìsà ní kí ló kọ ẹ̀ àkàdínọ́tù ní àfà kílẹ̀ obì ojú ẹsẹ̀ wọ́n sì gbẹ̀ kótó wọ́n sì rí mọ́lẹ̀ wàhálà ìfẹ́ ti pọ̀ ìlú ìsìn ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀rí lọ́dún kan láyé wọ́n sì pa ní dànù ìsìláàmù ló ní abẹ́ ẹ̀wà nílà àká ìyẹn mgbe ìbá ta gbogbo obi tán kọrọ ọ ma ọfẹ kí tí àwọn tó gbogbo ayé lẹfẹ parí ọ yàtọ̀ sí ìlú ayé ò lè dùn tí ọba sóbìnrin bẹ ìwọ náà ṣe ṣe ìsìn jẹ irú àwọn ní máa káàkiri nígbà bá ti lọ wà bí bí ọkàn wà ìjọba fi ọmọ gbà fún ọmọ tí wọ́n tẹ̀lẹ̀ sáwọn àpọn àwọn àpọn tí wọ́n ìgbéyàwó wọ́n mọ̀ wọ́n ara búrẹ́dì wèrè jẹ́ kí tàbí kọ́ wá bí tọ́wọ̀ ọ̀fẹ́ bá wà sí ọ̀rẹ́ wa yá máa ka owó tó bá ti lórí Facebook ìbò tó lè tọ́wọ́ tó wà ládùúgbò yìí tọ́wọ̀ ọ̀fẹ́ ní pé kò ó lówó lọ́wọ́ tọ́wọ́ ṣùgbọ́n kò lè dáná tàbí kọ́ wọn lọ kápítà kìkìn kọ́ lọ tantalizer kọ́ lọ KFC kọ́ máa jẹun àlùsí kílẹ̀ oúnjẹ ó máa dídí ó sì tètè ọlá ìpa pension yóò máa jẹ́ kìí ìyọ̀tọ̀ ọba níyàwó ìyàwó yóò ti wọ́n ṣètò gidi ilẹ̀ ìwọ gbọ́mọ̀ tí wọ́n ṣá aláwò láàkú wádà ìlànìlà ìwọ́tọ̀ ọjọ́ wọn màmá yóò ti wọ́n ṣe kí ni o wọ́n kẹ́rin gbọ́yà anas ọ̀yà ìwọlọ́fọ̀bọ́ abrahamu ìwọlọ́bọ́ kan o usama ìwọlọ́fọ̀bọ́ lóbi o abib ìwọlọ́bọ́ kan o olùkọ́ nǹkan ìwọ ní kí ni o ìwọlọ́bọ́ kan olùyàwòrán ìwọlọ́bọ́ kan o olùgbòlélẹ́dẹ́ ìwọ ní kí ni o ìwọlọ́bọ́ kan ṣùgbọ́n àwọn kan ló mọ à ń ṣètò tẹ obìnrin wọn nígbà tí wọ́n gbọ́ wọn tán nígbà wọ́n lè gba àwọn kfc tàbáláìsà ní sàbíìkì gan òògùn lẹ́rìí nǹkan jẹ kí ló padà máa jẹ ìyẹn pẹ̀lú ìsìláàmù ní à èyí ò kò bí nìkan tó ní kálí máa fẹ́ wọn kálí dáná nìkan rárá o wọ́n wúlò jù bá ń lọ ìsìláàmù wá gbé ìdájọ́ tó nípa wá lórí omi ìdájọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ gbọ́dọ̀ pa obìnrin láyé ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá bí ọmọ obìnrin ọwọ́ atọ́jú wọn dáadáa ó ṣe dáadáa sí wọn ọ̀nàwó lé wọn lórí ọkọ wọn lẹ́sìn wọ́n fi wá wọlé ọkọ asbẹ́gìn wọn àti sinari ànábì lẹ́ni àtìrú òbí wọn àjọ àjẹmọ́ mọ̀nà àlà járí àfẹ́yìnì hátà àtẹ̀bùlọ́mọ̀ ọ̀wọ́ àtúndẹ̀rọ̀kà ẹ̀ ń bá ilé rí ọmọ obìnrin méjì ó mójútó wọn ọ̀nàwó lé wọn lórí kọ̀jẹ́ kan ṣe sì náà wọn ò ní boyfriend ni wọ́n èsì rádaràda wọn ètọ́tì wọn èsẹ́yún àdẹ́bí nínú òbí wọn àjọ àìjẹ̀mẹ́ ìwọ ọmọ obì ọ̀yá àbẹ̀rù ọlọ́pọ̀ òsì làákà yìí kọ́mọ́ máa ràn jùlọ ní boyfriend kọ́ ọjà òbí ìyọ́ tara àrẹwà àìjẹ̀mẹ́ tó bá ṣe ń bàbá àtijọ́ àrẹwà àìjẹ̀mẹ́ torí pé wọ́n you remain a virgin till legal marriage ìwọ náà ní wọjá àdámọ́ náà lọ àwọn kéékèèké àwọn ọmọdá twenty àìbẹ̀yẹ kéékèèké lọ́wọ́ wáyé àwọn ọmọdá twenty wà lẹ́wọ̀n rẹ̀ bínú sẹ́yìn wọ́n ti bá wọn ti ládàradà kí ọmọ tí ìwọlé ọkọ ó dà ní àwọn ọmọ tó ń lò dáàbò náà yọmọ lọ ní boyfriend wèrè kì yọmọ wẹ́n tí ó fún lówó kì yọmọ tọrọ owó kì ibẹ̀ làwọn tí ó ti máa náwó fi ọwọ́ èṣù wọ́n kẹ̀ fún lóyún ni yọmọ lọ sẹ́yìn èyí ọba sẹ́yìn yóò ṣe sìnà ṣe sìnà ṣe sìnà yóò tún kú olódìdí ọmọ ó sì di kọ̀ǹdẹ̀ àwọn tó wá wọ́n yọ ẹni rẹ̀ jẹ́ wọ́n yà dá kòrò fóònù ṣẹ̀rí àlẹ́ bá ọmọ obìnrin fẹ́ tó ṣe dáadáa sí wọn ànábì lájọ àgbà náà ni bí ìta méjì tí ọba tó bímọ obìnrin òbí obìnrin ọkùnrin ọba lọ gba ọmọ obìnrin sọ́dọ̀ ọwọ́ ọmọ obìnrin tọ́ àwọn ọmọ obìnrin gbà náà fi wá yẹ ní ọmọ ìfọ̀bí pàtàkì tó ọba bẹ́ẹ̀ fẹ́ yàwó òkùn fún lówó ni ìjọ òun ọ̀rọ̀ òde kó ní pé ní ìgbà àwọn àlékún mo fẹ́ fẹ́ ní ìlú lẹ́ máa gbà lówó rí wọ́n ti gba jímọ̀ lò wọ́n ti gbà lọ́wọ́ tó wọ́n gbé sunday lé lọ́rùn ìwọ lọ bẹ́ẹ̀ fẹ́ yàwó ọmọ ẹ̀dà fún kíkẹ́ èkú ni yọ máa fi ọ̀sọ̀ gbé pé mi ò láìkì ní mi ò fẹ́ yín ẹ̀ máa tó dáadáa ẹ̀ lágídí ẹ̀ máa ń ranjú olóòtú ní yín gbogbo ẹ̀rọ wà náà ní ìdù ìṣe ó dà ọ̀dọ́ ọ̀rọ̀ tí na rà tó là rú sẹ́gbẹ́ sẹ́gbẹ́ yẹn ọ̀fẹ́ náà tí ọ̀rọ̀ tí wọ́n yàn wa ẹni wọ́n ẹ̀ka ọwọ́ àrùtọ́dọ́ ọ̀yọ́ ní náà mọ̀ ọ̀rọ̀ sọ obìnrin ní kí ẹ tó lè sọ̀rọ̀ dáadáa ti dàdá ní ní àrùgbò mú tó àwọn tó lórí ọmọbìnrin yẹn soge sí wọn. ṣẹ̀rí àdé òde yóò tó fi ọ́ sórí ọ̀rọ̀ àníọ́dá àjọ torí ọlọ́run ṣàánú mi You are the sugar of my tea. You are the microphone of my engine. All what happened you are the same of my phone. You don't know. Kó o kó lè fẹ́ omi, kó o kó lè ní pé ó tiẹ̀ lọ fẹ́ wojú ara ẹ̀ rárá, o sanwó òfẹ́ fún un. kì í sọ̀fẹ̀ ẹ bá fẹ́ omi tí ọ̀sán ọ̀sàdá kì anabi ló ń sì lọkùnrin ó ń sì àbámu yẹn ó ń sì dìbò tí èèyàn bá tó wá kú àwọn ìyàwó pé ọlọ́mọ àbọ̀rún kọ́kọ́ mi kò sanwó orí lábẹ́ lọ ní kò sanwó orí olóhùn ọ̀sán wọ́n wá aṣèwádìí pé èlò fún wọ́n kọ hundred thousand wọ́n kọ yọ nínú owó ẹ̀yìn ẹ̀sílẹ̀ kan tó pé owó ìsìláàmù ló lè rí bẹ̀rẹ̀ mọ̀ ẹ̀ẹ́kùn sanwó orí kẹ́ tó lè rí abẹ́rẹ́ yìí ẹ̀ẹ́ sanwó orí kókó tó dẹ̀tọ̀ yín ni wá wò wọ́n mo bí bó ṣe báyé ara rẹ̀ jẹ́ o ti wá rọjú lọ lé ọkàn wọ́n ti bọ́ọ̀sù bọ́ọ̀sù o ti sẹ́yìn sẹ́yìn wọ́n ti yọ ọtí ẹ̀yìn rẹ̀ jẹ́ bí àkókò òfo ọ̀pọ̀lọ́ rẹ̀ ti dojú nínú ọba o tó lè ká ìsàn abú àìsàn tó ọmọ àfẹsẹ ìdíjọ gbèdé gbogbo àrọ ọmọ wa yún ọ ilé ọmọ rẹ ti bàjẹ́ ìwọ ló fòfò báwọn èyí ọkùnrin tó ọmọ ju wèrè tó fẹ́ bá yé rẹ jẹ́ yá lọ́wọ́ ọmọ alábàríkà ọlọ́run lè fìyà jòun náà lọ́nà mí o torí lè wọ́n tó ọjọ́ ọmọ obìnrin jẹ́ kórì rẹ pé mẹ́jẹ̀ nìkan kan tàn ọ́ jẹ ṣe sùúrù ti legal marriage ẹ̀ ń bá fẹ́ fi ọ náà lọ bá dá bì rẹ eléyìí ọlọ́fẹ́ fi ọ lóòótọ́ ẹlọ́wọ́ láti ìjà tí láti ìgbà sílé kẹfẹ́ mi nígbà máa ní sí ẹ̀yìn àti ọ̀dọ̀ wá jókòó àjọ jókòó ṣùgbọ́n ẹgbẹ́ lóṣèlú ẹ̀rọ mẹ́jọ sí ìlọ rí dájú èyí ọ̀fẹ́ ọ̀fẹ́ mọ̀ bọ́ ọ̀fẹ́ sí náà so tẹ̀lé àní obìnrin ẹgbẹ́ bẹ́ẹ̀ kẹ̀ máa tì mọ́lẹ̀ bí ẹran ẹ̀ẹ́dùn sanwó ní kẹfẹ́ lọ́dọ̀ rẹ̀ mo gbọ́dọ̀ ti fani ní kọ́ìn ọwọ́ àti kọ́ìn ṣẹlẹ̀ àtúndí ó lé wa pé tí bàbá bá kú nígbà àjà ìlíyà àlùhùn sábìlùhùn sálà ń sàlàyé lọ kọ́ ọmọdùkọ̀ àdàìgrẹ́sì àdàìgrẹ́sì amọ́ntàǹsọ́ torí pé àwọn jàìríyà kanu láyá kútù lúnà lọ́jú làbìlì mẹ́rìà àwọn ọmọ ìyẹpẹrẹ obìnrin ni tọkùnrin bá pa obìnrin wọn ní pọkùnrin yẹ ọwọ́ ajẹ́ ká máa pọ obìnrin lọ islam ní wọn pa yíma ìsàlẹ̀ áfìlì láì ní obìnrin ó lè sàlẹ̀ áfìlì láì dúpẹ́ kọ́ lọ́wọ́ wọ́n bá ti bẹ̀rẹ̀ pa ayé tán tọ́lọ́pọ̀ ìgbà tó bá kú pọ̀ máa kó obìnrin twenty minutes percent ọ̀pá ní. wọ́n yẹ pẹrẹ obìnrin wọ́n yẹ pẹrẹ kíni o obìnrin tọkùnrin bá pa obìnrin lónìí lọ́lọ́ ọbẹ̀ orí yóò kó lọ́rùn ti ànáfú di náà. ṣẹ̀rí àtún wá lómìnirin tẹ́ tí bàbá rẹ̀ bá kú ẹ̀ ní ìjẹ́gbógó nígbà jàìlíyà wọ́n máa ń jẹ wọ́n mógún ní ìsìláàmù níta lẹ́yìn ìjẹ́gbógún àbórí yín ti gbálẹ̀ yìí ẹkùn ló fún ọmọ bàbá rẹ̀ ní zákàrí nítorí ábìlì òǹfàyẹ́ yìí táwọn bọ̀dá rẹ̀ bá mú 1000 wọ́n mú 500 naira ìlàfẹ́ sọ bá àwọn tó ń gbéra wọn ní àwọn women activists ìwérí àti nílé ẹ̀wà nílà àká ẹ̀mí ẹni pé Islam ló yẹpẹrẹ obìnrin lẹ́yìn wà bẹ́ẹ̀ tó bí wọ́n yẹpẹrẹ obìnrin lẹ̀ lárúbáwá tí Islam wá pọ̀ wọlé torí pé Islam ní pé kọ́ńtírì ara wọn bí nǹkan tó special tí wọn náà bá rí búrẹ́dì kan tí wọ́n sílẹ̀ tí ọ̀ṣọ́ra ń bẹ̀ àti búrẹ́dì èyí tó lọ́ra èwo lọ́ra ń bẹ̀. ìsìláàmù lóbìnrin òun ni nǹkan tó dàbí gẹ́sà tá a fi inú agolo àti gẹ́sà yìí tí wọ́n sílẹ̀ èsì fọwọ́bà aáyán fọwọ́bà ajá fọwọ́bà ẹlẹ́dẹ̀ fọwọ́bà. torí pẹ̀lú àmúlẹ́kánlò jáàbù mọ́jọ gbá àyà rẹ lẹ̀ mọ́jẹ̀ kan níbi gbá àyà rẹ ṣe rí mọ́jẹ̀ kan rọrùn rẹ mọ́jẹ̀ kan rẹ́sẹ̀ rẹ mọ́jẹ̀ kan rọwọ́ rẹ mọ́jẹ̀ kan níbi kankan nu rẹ. tó ọba sí gbogbogbò ẹ̀sán tí ọba bò dáadáa àtúwọ́ ojú àtọwọ́ rẹ tí wọ́n rí. ẹsẹ̀ rẹ lẹ̀ ìkánná rẹ lẹ̀ kan níbi gbá àyà rẹ tó transparent tight fitted dressing wà tí wọ́n àmọ́ gbogbo ṣe padà tí wọ́n àmọ́ wọ kọ̀ǹtọ̀ ìsìláàmù ní ẹ̀kọ́ obìnrin ẹ̀ pákéjì ẹ̀ ẹ̀ pákéjì ẹ̀ gidi àwọn kan wá ní ìsìláàmù ṣe kiri o àbánàbí wọn ní ìsìláàmù yẹn pẹ̀lú omi ìsìláàmù ní kọ́bìnrin ọmọ máa jáde ti kòkìkòkì bíi ti jà ìníyà kiri wúlá ẹ má jáde kòkìkòkìkòkì wọ́n wá ní ìsìláàmù yẹn pẹ̀lú omi àfẹ́ ẹranko ẹ̀yìn wà bẹ́ẹ̀ jọ tí wọ́n yẹ pẹ̀lú omi ẹni ìsìláàmù lọ́mọ yín ló wà láàyè ìsìláàmù tí bàbá rẹ̀ bá kú kò kó o ti wà ní ọkọ kó o ti ní gbogbo ọmọ sáńdó bàbá rẹ̀ wà ọ̀lọ́ lé bàbá rẹ̀ ọ̀lọ́ jogún ìyẹn ni wọ́n sábà àjẹ́ owó kọ ọkọ ẹni ibẹ̀ ló ti jáde láwọn orílẹ̀ kan ti lo ìsìláàmù èyí tó rinlẹ̀ ní kó o ló kọ bàbá rẹ̀ torí ta ìbọ́ọ̀sì lè tẹ̀lẹ̀ àìmọye kéjì sí ìlú ẹ̀ sáà náà obìnrin ọmọ jẹ́ orúkọ fọ́mà ọgbà ọ̀dẹ̀ ti gbọ́dọ̀ lọ́rọ̀ ọkọ rẹ̀ lè kú ọlọ́ọ̀ni ń pèsè ní tí bàbá rẹ̀ bá kú bàbá èpè méjì wà ní ọkọ lè pé márùn yẹ tí èdè ẹ̀dùn gómìnà yẹn dé yẹn ibo lè jẹ́ dìbọ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn àáfàá kìnìún àwọn àáfàá ẹkùn àwọn àáfàá ìkóokò ní bọ́sọ́dọ̀ wọn tó bá ti fàyà díẹ̀ báyìí wọ́n yà jù náà yóò pọ́sọ́dọ̀ ẹ̀dùn mìíràn wọn ó tún fàyà yóò tún bọ́sọ́dọ̀ ẹ̀lú ní nǹkan lọ́pàá àbọ́sọ́dọ̀ ọgbà àwọn afárá kìnnì báyìí àwọn àbúrò lórí gbúgbà ń pọ̀ tí wọ́n ń sàwọn ọmọ ọlọ́mọ jẹ́ àìmọye wọn la wọn tí wọ́n ń ba àwọn ọmọ ẹgbẹ́ tàbí àwọn ọmọ táwọn náà lè láàkẹ́ yìí yóò lọ póòtù nǹkan bẹ́rù bẹni ọlọ́run wà lẹ́yìn lójú ayé kìí sẹni ọlọ́run irúgbẹ́ rẹ̀ ṣòkòtò rẹ̀ ó fi ń tàwọn obìnrin jẹ ní Islam òrìjínà kò sí ní òtẹ̀mí ayé tọ́ba ti fẹ́ ilé ìtọ́ba àtún díẹ̀ lẹ́yìn ọdún kan méjì yọ̀ọ́dà ìbọn yóò tún fẹ́lẹ̀ jẹ yọ̀ọ́dà ìbọn ìkan la dá sí kéèjì ẹ̀jẹ̀ orí odidi bí almost six to eight hours láti ṣe mítìlá àríṣe kọ́lá mọ́ obìnrin tóun nìkan ti báyé wọn jẹ́ pẹ̀lú tọ́wà lórí fóònù rẹ̀ wá ń tún tìlú ó sì lọ sí mẹ́jọ ó ní gúrùpù títí máa ń fi ẹgbẹ́ òun fẹ́ ṣe tọ́lọ́ lára wọn ó máa ń tọ́ ọmọ ti bílíà máa fi ń kọ́mẹ̀ntì yóò ní bọ́ọ̀sì wọn oríṣiríṣi sọ ìfẹ́ ìbí tí ọ̀rẹ́ tó ń lè rí ọkọ̀ ọ̀gbá ìfọ̀ orí tó ń pa tó ń fi rìn tọ́ lẹ́pa tó rọ̀ bọ́ọ̀ àwọn tó tú láti ní ilé orí wọn tó ń rí kán wọn tó ń kú lọ ẹ̀dá mú nígbà wà náà ń pa ẹ̀ tí n bá kọ́mẹ́ǹtì láì yọ̀ọ̀fẹ́ mi ta mi bẹ̀rẹ̀ tí n bá kẹ́ kọ́mẹ́ǹtì láì máa rò pé aburú alákọ̀ọ́kọ́ ó ṣe láì pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ ọ̀wá láì ṣùgbọ́n ẹ̀lẹ́ máa rò pé tó kọ́lọ̀ mọ́ta kiri kálukú náà ṣùgbọ́n àwọn èèyàn fi ẹ̀sìn bojú tó fi gba ayé àwọn kéékèèké jẹ olùkọ́ àwọn ọmọdé pé ayé tó wọ́n fẹ́ pé ayé nìwọ náà ń wá àwọn àfáà àti ọkọ̀ ayé tán wà ṣùgbọ́n jọ kí ọba délé wọn irú bó ṣe fa ayé tàn wọn tó bá ti gbádùn rẹ díẹ̀ wọ́n ó tún àbàdàn mi wọ́n kò fàyè tan ọmọ mi. ìta òfin ní bá máa wá ọmọ ẹ̀sìn ìlú máa wá ọmọ ẹ̀rọ lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó sara ní máa wá oṣù nígbàyà tó ní kèlé oṣù pa kí wá nù. ilé ọmọ tó pupa ní wá ilé ọmọ tó lẹ̀ pàjìbì tó tẹ́rín ní wá ilé olùjọ́ ọmọ tó kúrà ní ní wá kì í ṣe wọ́n fẹ́ẹ́ torí ọlọ́run wọ́n bá ti bá tẹ̀lé àdá bí ó ṣe wọ́n náwó díẹ̀ fún kó tún àbàndọ́ rẹ̀ kó tún fẹ́ mi. àwọn ìyá ìlú yára bù bí wọ́n ṣe yẹpẹrẹ obìnrin rẹ̀ ṣẹ̀rí àwa lóbìnrin yóò tún máa jogún bàbá rẹ̀ kódà kó wà nílé ọkọ tọkọ bá tún wá kú yorùbá náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n á sùn lóko àpò òye wọlé tó wọ́n máa ti ń jẹ́ kán súnyàn lóko wọ́n yẹ kákọ́ nínú yorùbá yorùbá kárípẹ́lì ìsìn ẹ̀dàn kú ó wá fìyàwó lẹ̀ àbúrò rẹ̀ tó bá jọ́ pé tóun náà ti rí gírì mọ̀ wọ́n wà fún ó ti dọ́kọ́ kò ní ẹ̀fẹ̀ lọ obere obìnrin yẹn ní fámìlì rẹ̀ náà yìí ti bọ̀ rẹ̀ tó kú ti so wọ́n ti sọ́dọ̀ obìnrin fámìlì wọ́n ti sọ́dọ̀ pé fámìlì wa ti rọ àtòkú àtàyè rẹ̀ ebe Islam wà láìkẹ́ ebe Islam èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wa wà ebe Islam wá rárá Islam wá obìnrin kan bá kẹ wá sọ pé nígbà ọkọ rẹ ti kú ọyá abọ abọ àfa àràbíbí abọ àfa àsùlẹ̀wù abọ àfa àdàdánì abọ àfa ànàbílù lára wọn. tọ́lá jẹ́ púpọ̀ mi ni yẹn rò pé á wà láì fámìlì yìí dá fámìlì yìí dá pọ̀ ọmọ wọn tí mo fẹ́ kó kú ìgbọ̀n mo ti bímọ fún àbúrò rẹ̀ yìí náà èèyàn dáadáa ni jẹ́ kí n fẹ́ yóò lè máa bá mójútó àwọn ọmọ bọ́dà rẹ̀ ṣẹ̀rí ọ̀tá fún un kìí ṣe pé àbúrò ọkọ ò lè fẹ́ yẹn yọ̀ọ́ wà á fẹ̀sẹ̀ lọ lé yín tó ìdìbọ̀dá mi ń bọ̀ jáde orí pẹ̀lú kú èmi náà tún ní pé bàtà ìdìbọ̀dá mi wọ̀ tó ní lóòótọ́ fẹ̀sẹ̀ bọ́ ní ìfẹ́ náà ní wọ́n fáìtì mi so èmi lágbájá làwárí tù fárílà mẹ́ta umu lágbájá tọkọ wọn ti kú tààbù dání láàyè tààlà ọ̀fẹ́ ìdíjọ́ kẹ̀kọ́ lọ́kùn yóò kẹsẹ̀ lọ fún yìí obere ihe ni yóò kò fún ní márùn tọ́bá pàdó àwọn ọkọ̀ pé ah, ọgbà yìí ó wù rẹ̀ nígbò ọgbà ní ẹgbẹ̀ wọnú àrùjẹ́ náà wọ́n yá Gbogbo àwọn pé ọgbà márùn márùn kò tó wà láì tó ìtọ́nu. Àti tó ti márùn mọ na àwọn tó gba méjì nígbà ọ̀sẹ̀ lè bá yóò tún gbà a lè tọ́kọ́ dá ìbọ̀ tó sì jọmọdé ó dàbí má ní máa kà á máa kà mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá torí pé láwùjọ yìí á ń sọ̀rọ̀ ẹ̀yọ́ wọn obìnrin aláyẹ jẹ́ kó ní ó pé ó torí àwọn ọmọ kan bẹ tá a sọ fún jọ òní ìfẹ́ Facebook ìfẹ́ WhatsApp ìfẹ́ chatting ìfẹ́ KFC ìfẹ́ tantalizer ìfẹ́ mr b tó fi ìfẹ́ fóònù ńlá làwọn brothers yẹn fi wọnú ẹ̀mí wọn ìwádìí bá a ṣe ẹni yìí wọ́n ròyìn ní máa ń dá ìfọ́ọ̀sì obìnrin eléyìí wọ́n ní máa ń na obìnrin orí pẹ́ńgbà tí àwọn fátímọ̀ ti ń tó kọ yìí tó mẹ́jọ ọ̀sà méjì ọ̀rẹ́ ni wọ́n fẹ́ mi àdàbí eléyìí máa ń na obìnrin eléyìí bá bá náà lòdì ìwọ́sì rẹ̀ wọ́n èkìyà jọ ní èmi lọ fẹ́ òsà náà ṣùgbọ́n pọ̀lọpọ̀ obìnrin lónìí kò ní í ṣèwádìí kò kò ní jẹ́ káwọn fámílì òun àbáwọn tó jẹ́ tó wọ́n nífẹ̀ẹ́ òun kọ́gbọ́n òun ṣèwádìí tó orí wọn bọ́rọ̀ bá gbé o ò lè ṣe sincere and objective research ọ̀wọ́ àwọn tó wà neutral ìwọ́ ti yóò fẹ́ ìfẹ́ ní ọ̀nà tó gbogbo tó bá jọ ọmọ ẹ̀rọ ìwọ́ ọmọ rí sí pé correct gbogbo tó bá jọ ọmọ negative positive ni wọ́n ṣe kí ni o ni wọ́n ọmọ rí sí kí ni ọ̀jẹ̀ tí wọ́n máa rí torí pé wọ́n gangan ní nǹkan yẹn ṣe ìwọ ló nífẹ̀ẹ́ ìtọ́wà ńlẹ̀ o ò lè rí òdodo láíláí o ò lè rí kí ni o ò lè ródodo alimoyim irú ìdẹ́sí ìṣẹ̀rí àti anitọ́kọ rẹ̀ bá tó wọn à lè sú ọ lóko ọ̀bẹ̀ ọjọ́gún ṣùgbọ́n ìṣèwọ́kẹ̀ ọwọ́ rẹ̀ fi ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n yàgbọ́ lé tó bá jẹ́ kọ́dà gbóde ọyá àṣọ olóko fún lábìbí àṣọ fún ta ni o bọ̀dà lábìbí ó jẹ́ bọ̀dà lábìbí nìyẹn ni ọ̀wà ẹ̀sọ́ ogún ilé tọkọ rẹ sílẹ̀ mọ́tò tọkọ rẹ sílẹ̀ kí ni tiẹ̀ ọ jẹ́ ṣùgbọ́n ní òṣèríà wọ́n kọ̀ fún rẹ náà ẹ bá ń ilé mẹ́wàá náà ní ilé

ṣùgbọ́n náà jẹ́ mi wọ́n máa ń bọ̀ látàrí dáadáa. àwọn aláwọ̀ tá a wá ń sọ ìfún èé pa ọkùnrin láti yẹkùtù lúnà rọ́júlà bí rọ́júlì wà ní mẹ́rẹ́ àtàbí ní mẹ́rẹ́ àti bọ́bá já sí pọ́ńkù ìlọ́kọ̀ọ̀kọ̀ ni wọ́n pa tí wọ́n pọ́ńkù ìlọ́lá pa obìnrin wọ́n pa wọ́n tọ́pẹ́ ilé ilé pa obìnrin wọn ní pa sábòsí náà bàbá òṣìṣẹ́ ẹ̀ dáni lóhùn tọ́bá já sí pé wọ́n òfin là ń lò ajẹ́pẹ́ ìlú obìnrin ẹ̀ sèé ìfọ̀ ọlọ́gbọ̀n nílé ní irú àwọn ọmọ ìyàwó kan ti burúkú yọ kẹlọ yọ wà fámìlì bó ń fẹ́ ọ nígbà òwúlẹ̀ pé nínú òfin wọn n ò pa ọkùnrin nítorí kíni o yóò ti pàyàwó pélé láàrin oṣù mẹ́ta yọ ìyàwó ni ọmọ tó ti sògùn owó ọmọ tó ti lórí burúkú ọmọ tó ti ya wèrè tí wọ́n ti lóbi irun wèrè tó dín kọ́mọ́tò látọ́fẹ́ lówó fóònù one point seven million yóò pa ọkùnrin ṣe tó bá pa obì yóò sọ pé òun fẹ́ fi ọmọ yín ni yóò sì fi ọmọ ní ó kó lè bí máa tàbí méjì fún yóò sì wò pé ó lè fẹ́ ọmọbìnrin bíi mẹ́jọ kan bẹ́ẹ̀ ni mara yín ọ̀tọ̀ ọ̀tọ̀ ìwò lówó lọ yóò sì kọ́ lé lórí òun lọ fi bísẹ́ẹ̀sì lẹ́kọ̀ọ́ yóò lùjọ́ méjì lọ́dọ̀ ọ̀dẹ́ fẹ́ bí ẹ ti kú so yóò sì mọ̀ pé nínú ẹ̀yìn mẹ́jọ yìí máa pa ilé ìjọ twenty two máa pa ilé ìjọ twenty three ilé ìjọ twenty four máa pa nígbà bẹ́ẹ̀ ni òkú lé pọ̀ pé láyé tuntun lù náà lọ́dún mẹ́wàá so ẹ̀yin obìnrin náà kẹ̀sí kẹ́ ẹ bá ti nínú obìnrin mẹ́wàá sí mẹ́wàá bá wọlé ọkọ mẹ́sàn-án ni wọ́n padà ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá pàyàwó ẹ̀ lónìí àáfà tí ẹ ta yóò lọ sí kí la ní yóò tẹ̀lé mọ́ yóò lọ sí o so ń bọ̀ wá sí bíbá nǹkan anzala lọ́wọ́ anafsa bìnnaf wàlàáyé bìlàáyé fàjà àlàl àhàrà fìlẹ̀kẹ̀sọ́ sàwà fíìmà bẹ́ẹ̀ náà wúmi nà láàbù. رجاله ونساؤه في النار وفيما دون النار وجعل العبيد مستويين فيما بينهن العبد في النار so tó bá ti arí máa ẹ bá ti lè pààyàn ó ti di ẹ̀mí ẹ bá pààyàn wọ́n pa ẹ bá fọ́ọ̀yàn lójú ọ̀sán wọ́n fọ́ọ̀hún náà lójú ọ̀sán ẹ bá géèyàn létí òsì wọ́n gé sí lójú ọlọ́run wa bẹ̀rẹ̀ náà pé àwọn tó jẹ́rú náà tí wọ́n bèèrè para wọn ọkùnrin náà wọ́n ní o obìnrin náà wọ́n ní o àwọn náà ó ṣe kí ni o wọ́n lọ sí mo rò pé yẹn clear àbí ò clear àbá ní mọ́sálà kan ló tún wá yọjú wọ́n ní bá àbá àbọ̀ àníbá ìlà ánàlẹ̀ tó rọ̀ iná mo wà àbọ̀ àníbá àwọn lọ síbi wípé ẹni bá jọmọ lúàbí yúkútà lè làbù lè mú mi áyá sí lè máa ìdá jọ̀wọ́ wọ́n abalẹ̀ láàrin wọ́n ní kò tọ́mọlúwàbí bá pa ẹ̀rú wọ́n pa ọmọlúwàbí wọ́n ní torí general application áyá túráwù lè máa ìdá tọ́lọ̀ ní àmọ́ fún lè náà ẹ̀rú tó ọpa sẹ́mi ní àbíkí ẹ̀mí ní àbíkí abá ibrahima ẹ̀mí ni ó yà bí òní ẹ̀mí ni ẹrú àtẹ̀símọ̀ ẹrúgbò ti ẹ̀wà àti mọ́ lásìkò ti wà yìí ṣùgbọ́n tààlẹ́ ẹrúgbò tí wọ́n jà fún wọn kọ ẹrú tó bọ́lá níbẹ̀ gbogbo àwọn tó jẹ́ olówó àwọn náà fẹ́rù wípé ọjà ti apá ti apá dànù a lè máa pa àwọn ẹrú wa lọ làwọn ìtumọ̀ ẹ̀ ń tọ́lọ́ bá dára rẹ̀ kan náà àwọn ẹ̀mí tí ń bẹ lára àwọn ẹrú yọ́ọ̀dà bíi kí o bíi tẹ́sẹ̀wé yọ́ọ̀dà bíi tì ìmáàmù àbúrò nípa wa lọ sí ìfẹ́ ìfọ ọmọ ìlú àbí ìwọ lọ̀gá ọlẹ́rú sọ̀rọ̀ mi ọwọ́ apá ẹrú rẹ̀ oṣù màmá pa ni ah, orí ilẹ̀ ọ̀bọ̀ ọlẹ́kùn olóró rẹ̀ òòdù ní èèyàn láyé wọ́n wọ ilé ìlà àbàtà orí wọ́n mú àbí láìlà wàdà wood wọ́n níbẹ̀ ni ìmáàmù wa àbá orí ìtàwọn náà sọ̀rọ̀ pé tí ọmọ ìlú àbí bá pa ẹrú orí ilẹ̀ ó sì lọ kó lọ rẹ̀ àbáwá inú àbí láílá ibẹ̀ làwọn náà lọ àbáwá dàúdù dọ̀ ìlú yẹn kódà wọ́n ní wọ́n tó gbà wá lọ́dọ̀ àwọn sàádé pàtàkì bí àbáwá àyíjú bọ́n àbí kọ́ lọ bí aláàánì àbáwá Abdullahi ibn Mas'ud ibẹ̀ làwọn náà lọ àbáwá bẹ́ẹ̀ tó sáré àbúrò ibẹ̀ làwọn náà lọ àbáwá ẹ̀kọ́ ìwà náà káyí wọ́n lọ bẹ̀ àbáwá ọ̀pá àdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àbáwá ṣùgbọ́n wọ́n ní kọ́lá ìbùkọ́rí wà nínú ìbúrò ìmọ̀dí ní wà ìbúrò ìlú lákàrí wà sọ́rí bí wà yàtọ̀ láàrin wà yóò kó pálù sẹ́yí bẹ̀ abẹ́ bí i lè rìmọ́mi àbíjẹ àhásà àǹsàmùrọ̀ máa kọ́ta là ábúdà wú ọ̀tà iná wà máa ń jáda àbúdà wú jàdà àná wà máa ní kọ̀sọ́ wù kọ̀sọ̀ iná tó máa gbọ́ mi dáadáa wọ̀ àfa àwa ìmáàmù Bukhari àfa aládìsí àgbà àfọ́ àwa Muhammad bọ́nà Ismail al-Bukhari wọ́n láwọn náà tó wá sọ kí ni tí wọ́n sọ wọ́n láàfọ́ àwa àríyù náà ọmọ al-Madini ara àwọn àfọ́ àsálàfù àríyù al-Madini Ibrahim Nakari àfọ́ àwa sáwọn nínú ìwà ayà mi àwọn tó lọ débi pé ẹni tó jẹ́ àfẹ́jì olówó ẹrú ọ̀gá tó jẹ́ pọ̀ lónẹrú sọ̀rọ̀ wà máa màláka ìṣẹ̀yíbìyí ẹrú àti ìṣẹ́rúbá ni olówó ẹ̀ lónìí ṣùgbọ́n wọ́n tó ní jẹ́mọ́ àtàlónì ẹ̀mí Allah tó kọ́ ẹ̀tọ́ jẹ́ ẹrú tó bá ti gbogbo ọmọ tó náà olówó ẹ̀ lónìí tó bá pé ah, á ní ìlú kan bá mi ẹrú mi ah, mo fún ní kòkó àwọ̀ kòkó àwọ̀ ti tẹ́ fún pa lórí ọ̀gá rẹ̀ ni ọ̀gá ẹ̀sẹ̀ máa fún kòkó àti ẹ̀fọ́ wíjì kòkó àwọ̀ ọ̀gá ẹ̀sẹ̀ ẹ̀sán lówó lọ lóní ṣùgbọ́n ẹ̀mí sọ́dà lónìí ẹ̀mí ta lónìí ẹ̀mí ọlọ́run lónìí ọlọ́ọ̀bọ̀ lónìí jẹ́mọ́ sórí àbí ìmáàmù wa Bukhari àfáà wa àlíyù gbọ́dọ̀ lè máa dín ní àfáà wa ìbùrọ̀límù nákàáyí ìmáàmù fáórí àtàwọn míì wọ́n ní kó tẹ̀ tọ́ba jẹ́ fẹ́ yílu á máa pa bí abúdì tọ́ba pa ẹrú ẹ̀ kíláàsì kan náà olùyẹ ọ̀nà wọ́n ní kílẹ̀ ẹ̀yìn wọn wọ́n ní àdìsí àfáà wa Hasan látọ̀dọ̀ Samura tọ́sọ̀ bá nàbí sọ pé màá kọ́ta là á búdà ànàbí lẹ́tọ́ bá ẹ ń bá gé ẹrú ẹ̀ létí áàgé létí ẹ ń bá tẹ ẹrú ẹ̀ lọ́dà sọ́jọ́ kéèyàn ọ̀tẹ̀ lọ́dà castration kéèyàn ọ̀tẹ̀ lọ́dà pé kò ní ìfẹ́ wọn kọ̀ kóró fún ara ẹ̀ fún ẹ̀ àwọn kìíní sinimásì báyìí tẹ́sítọ́ kìíní kan sinimásì bẹ́ẹ̀ mi bó rẹ̀ mọ́ ní kóró fún ẹ̀ tẹ́sítì yẹn kí ni síngúlà rẹ̀ ìkìíní kan tẹ́sítọ́ àti ìgbàgbé ìgbòmí ẹ̀ ẹ̀sùn lè bo kórópà ẹ̀yọ kan kórópà kan kórópà méjì alimorin máa gbọ́ o àwọn akéde sẹ́ẹ̀sì rẹ̀ yẹn bá já wípé ọ̀gá kan fọ́ ẹ̀mí eléyìí lè máa bá wa ti fẹ́ ẹ̀fọ́ rẹ̀ ẹ̀sẹ̀ lọ́dà tọ́ọ̀kẹ́ ti bá yé o torí kọ́kọ́ rẹ̀ fẹ́ fẹ́ wọ́n sí mọ́ ọkọ fẹ́ fẹ́ yàwó lé ó sì sọ ọkọ di ẹni tí ò lè bí màmá láyé torí kọ́ jẹ́ onímọ̀ àsìkò ó fún ọgọ ó fún olóògùn run oògùn lẹ́gbẹ́ta bá fún ọ tí wọ́n èdè gbogbo ara rẹ̀ sáwọn onímọ̀ sọ̀tà bẹ́ẹ̀ ti sọ́jú yìí ọlọ́run àbúrò máa fún alálàáfíà òkú èyí tó ń fún wa mọ́jì òjì bí abẹ́ àwọn torí ẹ̀sẹ̀ bá fún òun ló lè pàdánù ọ̀gá lẹ́mú lẹ́kọ̀ọ́ ọmọ dúpẹ́ bọ́lọ̀ ọlọ́run adúpẹ́ o fún òṣè fún ayé jẹ̀mú ó fún àwọn mọ́ṣá ọlọ́run láàkú wáta ìlànà ọlọ́run sàánú wa o gbogbo oríkèéríkèé ara wa yóò pé o àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ o àwọn tó ṣe fún ọlọ́ba ní fún tó o ní alẹ́ corporation surgery wọ́n ń kú ọ lóorun ilé lómi ò ṣe nígbà tí wọ́n èkó bẹ́ẹ̀ bọ̀ láti wọ́n máa ń gé ara rẹ̀ ìtú ẹni gbogbo àwọn sẹ́ẹ̀lì ara rẹ̀ wọ́n ti pa sẹ́ẹ̀lì ló fi máa ń fi ìlú dé ẹni wọ́n fi kọ́ wa náà bá ọlọ́dún láyé ìjọ mẹ́sẹ̀ wọ́n kò gbé sẹ́ẹ̀lì ni wọ́n á padà nù tó bá ti lé kéré fóònù sí ìlú kankan náà òṣùpọ̀ tó fi irú kan nípa tó ẹ̀kọ́ parí o bẹ́ẹ̀ yé orí rẹ̀ o ò wọ́n ti pàṣẹ ìyá ara rẹ̀ àwọn tó wù lóyá tó bá débi egun tó débi àwọn kẹta lára rẹ̀ olùmọ̀ sílẹ̀ ṣùgbọ́n èsì tí máa fún ọ ní gùkù lásán ó filẹ̀ tó bá pàṣẹ ìyẹn ti bá sọ ládàá olùmọ̀ sílẹ̀ for copy shop ìwé ọ̀gá ọwọ́ amú ọmọ ọ̀dọ́ ẹ̀ lọ́ba castrate ẹ̀ ọ̀pẹ̀ lọ́dà òun ọ̀fẹ́ tó bí mama kó lè máa wúlò fóun irú ẹni tó ṣe rádaràdá yẹn tọ́jọ́ ga ọkọ̀ ọ̀sọ̀ yìí náà kí láṣe o kí láṣe àpòun náà lọ́dà ṣùgbọ́n o wàhà aláfàwọ́ àlùmọ̀wò wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn àfààní rárá kò rí bẹ́ẹ̀ wọ́n ní láàyò kútálù rẹ̀ ìlàábù wọ́n láàní máa pa ọmọlúàbí tó bá pa ẹrú àwọn mọ̀sáìrì tí wọ́n láyẹ̀jú lánàá láti wọ ọbẹ̀ yìí o yọ̀ ń torí ọlọ́wọ́ ń farabalẹ̀ o torí wọ́n lè dìwọ́ náà yọ títí òrẹ́ bá tún lo òkè kọ́ mọ́ wàá máa sọ kó bora já o àtàwọn àbá àkàwọn dúró tó fi pé tí ẹrú tọmọlúàbí bá pa ẹrú á pa ọmọlúàbí tí ọ̀gá olówó ẹrú tó bá pa ẹrú rẹ̀ á pa àwọn àbá àkànlọ́ọ̀bẹ̀ wọ́n dẹ̀ lẹ́nu fún olùfẹ́ ṣùgbọ́n jùmọ̀ òòrùn majority àwọn àfáà lọ bíbi pé a ní pa ọmọlúwàbí nítorí ẹrú kódà wọ́n lè tọ́ bá pa ákàtọ́ àńtọ́jẹ́ kó tó àṣìṣe làwọn yẹn ti fi ìdí àwọn ní òní sanwó ọ̀daràn gan wà iná máa bẹ́ẹ̀ ti fi ìkìlì máa tu wọ́n ní wò ó di wọn tẹ́rù yẹn wọ̀ ìtumọ̀ ẹni pé kí ló torí ẹ̀wà ló pọ̀ ẹrú two million mi wọ́n ní wọ́ọ̀tì ẹ̀ náà mú náà ní ọ̀fọ̀n wọ́n ní torí wípé báwọn bá wò lọ́dọ̀ àwọn káwá ọmọlúwàbí nítorí ẹrú wọ́n ní ọ̀fẹ́ ẹ̀ lọ tó sóyà bí òye wọn wọ́n tún lọ síbi pé ìlà amnel mùsùlùmá láàrin kúta lóbìnrin káàkiri pé tí mùsùlùmí bá pa kèbèrè àárín ẹ̀ pa wọ́n ti torí báwọn nígbà nínú Bukhari aná àyíjì látọ̀dọ̀ àfọ àwọn àyíjì tó náà lọ sí sọ báyìí wípé làyókùtà mùsùlùmí ìgáàbò ààrẹ náà pa mùsùlùmí torí wọn ní ti láàyè sí ẹ̀kọ́ àdìsí ọ̀là láàfíà àdìsí òṣè kí ni ọ̀là láàfíà torí tá a bá wò dáadáa máa wò mí o èyí tó rinlẹ̀ jù òun lè táwọn àbá alákọ̀ọ́kọ́ sọ ìgbà ní ọ̀rọ̀ jùmọ̀ lè má tẹ̀sán wọn tó ṣùgbọ́n wọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ó sì máa fi ọ̀rọ̀ méjì ló ṣe kí ni o. lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé tọ́mọlúwàbí bá pa ẹrú á tí olówó ẹrú bá pa ẹrú á tí mùsùlùmí bá pa kèfèrí á ṣe kí tó ọba sọ nínú àyà one seventy nine yẹn tó o bá lè ronú sí dáadáa ọ̀rọ̀ ọlọ́run ọba máa yọ wàhálà يا أولي الألباب ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ̀sẹ̀ kọ́bọ́ pé tí ọmọ náà rí bá pa ẹnu ẹ̀ ní bá ọmọ náà rí ọmọ pẹ̀lú lọ. Ẹrù kí lọ́wọ́ ẹ̀lẹ́ni ẹ̀ pé kèé ṣe àyà tó pé mọ́ ó tún ní tiẹ̀. Á ọ̀gbọ́n tí mò ń sọ yé not a mistake I appreciate I recognize pé àwọn jùmọ̀wúrù ti sá lọ nìyẹn àwọn láàánú ọmọlúàbí nítorí ẹrú wọ́n láàánú pa ọ̀gá nítorí ẹrú ẹ̀ oríṣẹ́ ẹrú bẹ́ẹ̀ kan àní pa mùsùlùmí torí ìkéde náà kẹ́lẹ́ pé chọ́ọ̀jù kò ara mu. táwọn bá ti lọ gbà pé ànáfùsù bíi náfùsì ẹ̀mí tó bá ti pààyàn ẹrú lọ́jẹ́ ni olùmọlúwàbí ọkùnrin lọ́jẹ́ obìnrin ni tá a bá ti rí mọ́jẹ̀mú táwọn àbá awákà sílẹ̀ bọ́ọ̀lù lọ́hún fẹ́ orí rẹ̀ máa kú lọ́rùn rẹ̀ ọlọ́run wọn ṣe wá lápá àyàn o wà lákún tí ó ti sọ ọ̀sẹ̀ àyà tó yẹ òun lè là bá a ti bá a là tó ń pàtàkó afẹ́tọ́rọ̀ wọn bá tẹ́ borí ẹ̀ gbé àlèkì sọ́ọ̀sù wá gẹ́gẹ́ àyà tó ọlọ́run fẹ́ kákẹ́ máa para wa bí ẹranko ọlọ́run fẹ́ kákẹ́ sọ̀ra wa dẹrú ìtọ́lọ́run ọba àlèkì ọláfẹ́ òun náà ní kọjá sí wípé ọ̀ọ̀fẹ́ ní ìwọ̀ ẹnìkan sùn ọ̀ọ̀fẹ́ sáré pa káníkì ló ṣe fọ́ kó o lókè wọ́ náà ní kọ́ ọ pa o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o wà lákún tí ó ti sọ ọ̀fẹ́ àyà àtúnyà onílà àìgbà àbìlà ìlàgbọ́n ayé tí ìparí wá sọ sí sẹ́gun wá sọ sí èsì náà o akẹ̀tún ọlẹ́gbẹ̀ẹ́ ni o torí pé mọ̀sáárì lùtọ̀ pọ̀ òun làwọn àáfàá wa òun ni wọ́n yọ jáde ń bẹ̀ o tọ́ba ti lọ́la á wà á bẹ̀rẹ̀ láti di ìjà máa pa ọkùnrin fóbìnrin torí ọ̀rọ̀ táwọn jùmú àwọn bá tó tó tó wáyé ààbọ̀ síbẹ̀ yẹn náà a ti rò pa lè ka bàwá ìdúlà ààyà ṣùgbọ́n insha Allah ó di next episode ọlá bàtìlẹ̀ kò sí bẹ́ẹ̀ fẹ́ Sunday kò sí bẹ́ẹ̀ fẹ́ ó di Monday yìí ní Rahman so Monday ni àwọn tó bá fẹ́ sí rí so n tó súnmọ́ sí ni pé Wednesday ti bọ̀ òun náà láàparí tẹ̀síri wá bí ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ tí ń bọ̀ owó lábàárí kẹ́lẹ́ o ẹ̀ṣẹ́ ọlọ́ọ̀bà àlejò ọlá kó jẹ́ àforí rẹ̀ ayé àtijọ́ gbéǹde àlùkìyàmù tó wa ìkó olé tí a fi ṣe èdè ẹ̀wá ẹ̀ níjọ́ tí ọba ṣẹlẹ̀ sí kan ọ̀nà bá nínú ìwé lọ́mọ bí ẹ́ torí bẹ́ẹ̀ ni pé ènìyàn rẹ̀ kú wọ́n lè mọ́ sùn

bí a kú lẹ́ni tí ò ní níwọ̀ máa dámà lọ́rùn bí a kú lẹ́ni tó ti yọnu sí fẹ́ pé ó jẹ́ nu sàárè ìkẹ́ni ó bẹ̀rẹ̀ fún tí ó fi dìjọ́ ògbéjà àti àmọ́ bá ọmọ bá wà ó bí a ṣe tó gẹ́ ìlà látúlẹ̀ kọ́ ní ìjọra fourteen forty four tó bá já sí kó ti lọ nínú àwọn òru mẹ́ta tó ti lọ ọlọ́jọ́ jáde bá ṣe tó gẹ́ rẹ̀ tó sí pé nínú àwọn òru méje tó kù náà ní ọlọ́jọ́ àti أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته